yorùbá kárí yorùbá mà kárí abalajọ kan fi sọ wípé àjùmọ̀bí kò kan tàánú àjùmọ̀bí ò kan tàánú rárá ẹni orí bá rán sí ni ni ó ṣe lè lóore lára àwọn ènìyàn tá a bá bá sálábàpàdé nílé ayé lẹ́nu iṣẹ́ ni nínú ilé ni tàbí bínìkì ìdókòwò ẹni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ pé wọ́n jọ bí wa lẹ́ni tó jẹ́ wípé àjọ bí wọn mọ́ kì í wù wọ́n ẹni ẹlẹ́ni a máa yárú wọn lára ṣùgbọ́n lára àwọn èèyàn tá a bá ṣe alábàápàdé yìí wọn a máa wúlò jẹni tó jẹ pé wọ́n jọ bí wa nínú ilé tàbí láwùjọ tàbí nínú yàrá kan tàbí lọ́dọ̀ ìyá àti bàbá kan gan lọ yorùbá káre náà ni akíkanjú ọmọ nínú ti ṣe bí akọni ẹ tún jẹ́ àjọpàdé nígbà míì